quadri wọ gàù ó gún Kudus lọ́bẹ pa lẹ́kọ̀ọ́ ọmọkùnrin kan tí wọ́n porúkọ ẹ̀ ní quadri Rájí Àrẹ̀mú ti kó ara ẹ̀ síjọ̀gbọ̀n lẹ́kọ̀ọ́ wàhálà náà kì í sì ṣe kékeré rárá torí ọ̀ràn ńlá ló dá níṣe ni wọ́n lọ́rọ̀ kan ṣe bí eré bí àwàdà dìjà láàrin òun àti ọ̀rẹ́ ẹ̀ kan tó ń jẹ́ Kudus àfi bí quadri ṣe ki ọ̀bẹ mọ́lẹ̀ ló bá gún ọ̀rẹ́ yìí pa àmọ́ ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tó wọ́n ti gbé e jantore tẹ̀sán wọn ó sì ti ń ṣẹ́jú pàkó lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń fìbéèrè pò nífúnpọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ó sọ pé àdúgbò ìdíàbà lágbègbè jákàndé lẹ́kọ̀ọ́ níṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀hún ohun tá a gbọ́ ni pé ọ̀rọ̀ tí ò tó nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin olóògbé náà àti afurasí apààyàn yìí wọ́n ní wọ́n jọ ń ṣe fàǹfà lórí ọ̀rọ̀ kan ni àfi náà ṣe yíbírí tó dìjà láàrin àwọn méjèèjì níbùdókọ̀ ìdí abà náà olóògbé Kudus ni wọ́n ló kọ́kọ́ fi nǹkan gún Quadri níbi ọwọ́ rẹ̀ lẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí í dà lára ẹ̀ bí Kudus ṣe ṣe Quadri léṣe yìí ló mú kí ìbínú rẹ̀ rú sókè ló bá fa ọ̀bẹ yọ ó lóun máa gbẹ̀san dandan ó ní olóògbé náà ti gbẹ̀jẹ̀ lára òun òun náà sì máa gbẹ̀jẹ̀ lára ẹ̀ àmọ́ ṣé wọ́n ní oró àkọ́dá kò dàbí àdágbẹ̀yìn apá ni Kudus ti gún Quadri ṣùgbọ́n níṣe ni Quadri kí ọ̀bẹ ẹ̀san tiẹ̀ bọ Kudus lójú ọwọ́ tí olóògbé náà tún gbé sókè bó ṣe pariwo yéè Quadri tún fìbínú kí ọbẹ̀ ọ̀hún bọ̀ lábíà àti apá ó sì ṣe é léṣe yánnayànna lẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí í ṣàn bí omi nígbà táwọn tó wà nítòsí tọrọ ìṣojú wọn yóò fi ṣùgbà Kudus tí wọ́n sáré gbé e dìgbàdìgbà lọ ilé ìwòsàn aṣọ òbọ́mọyẹmọ́ ọmọyẹ ti rìn ìhòhò wọjà ọmọkùnrin náà ti sọdá sódì kejì kíá làwọn bọ́ìsì ti kí Quadri mọ́lẹ̀ wọ́n ló gbọ́dọ̀ gbé ẹran ńlá tó pa yìí ni o òun ni wọ́n bá pe àwọn ọlọ́pàá ṣá wọ́n ti gbé òkú Kudus lọ sí mọ́ṣúárì iléèwòsàn IDH General Hospital tó wà ní Yaba ibẹ̀ ni wọ́n ṣe òkú ẹ̀ lọ́jọ́sí fún àyẹ̀wò àti ìwádìí àwọn ọlọ́pàá sì ti fi páńpẹ́ òfin gbé Quadri lọ tẹ̀sán wọn ó ti ń ràn wọ́n lọ́wọ́ lẹ́nu ìwádìí tí wọ́n ń ṣe. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.